òtẹ́bá lọ sí mẹ́rin mi máa ń sọ iṣu rẹ̀ fún yín bó o ti yà kuyà níbi ìzìnà níbi wàhálà dànù tí ó gbé láti kékeré náà ti fi nù tó kò dáká mẹ́rin ọmọ náà láti. àníbà Muhammad ẹ̀jẹ̀ ká gbé ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àníbi ló sàdé mọ́sálásí òun náà kó làgbọ̀ ọ̀rọ̀ sí mọ́sálásí àti à nítorí pé kọ́mọ́dọ̀ sí mọ́sálásí kálẹ̀ wọn jáde bẹ́ẹ̀ bá dán òun lónìí kọ́lá ọmọ ọmọ ànábì ọkẹ́ tó o ọmọ ọmọ rẹ̀ ní ọmọ sẹ́yìn náà wa ti wà mọ́sálásí tani máa kí ọmọ ọmọ kékeré tí mu yẹn lọ́wọ́ kékeré wa ti máa sí ìlú tó kékeré tó ọmọ kékeré bí wọn kaba ń dẹ lónìí a sọ sọ sí mọ́mọ́ mi ẹyin tẹ́lẹ̀ wọn náà lọ́dún ẹ̀ mọ́mọ́ mi lámà àkàyà pé èmi wá èmi wá èmi wá ti wá. tó bá burú ni ò ní gbé wá ìyẹn náà ti gbé wọn wa bá ọ̀kan mọ́. asa ni àwọn méjèèjì ọmọ ọmọ làwọn náà kan kò sí ìwà wọn lọ́sára tí wa bó ti jùkúrí yàrá bí lò ṣe because àwọn nǹkan táwọn torí ẹ̀ lé àwọn akẹ́kẹ́ mọ́sálásí sí gbogbo ẹ̀ ló lórí àti Muhammad ṣe kò ní já gbádùn pé ń mọ gùn eléyìí mọ́lẹ̀ eléyìí wá gùn àlébi eléyìí mọ́lẹ̀ kò sí bá jùkúrí yàrá bí wa níbi ìlúkú àlébi ìlú ìkẹlẹ̀ àlébi náà bá tẹ̀ pa àlébi ò tiẹ̀ wó táwọn tí mẹ́rẹ́ lẹ́yìn ẹlẹ́mọ̀ àlébi ò sáà títítítí olùwádìí mú rẹ̀ àwọn sábà nǹkan ti kọjá bá lọ́dọ̀ tí wọ́n bá ti gbé ìgbàgbé yàtọ̀ díẹ̀ wọ́n bí ànábì ànábì níbi ìròyìn oríkalẹ̀ kan báyìí apẹ́mẹ́ o tí òfin ní ìtúndé ni ànábì náà òṣèlú lójú òfin níbi lérí mo wá rí pé ń gbádùn ń gbádùn èmi púpọ̀ sọ̀rọ̀ wọn tó <laughs> ń gbádùn èyí wá wá pé farabalẹ̀ fún mo bí àbálẹ̀ lẹ́fún fáá ṣẹ́dẹ́ bí mọ́mú kaba dẹ̀ ọ́ lónìí à wàdà àtòjọ́ ní mọ́mú àlọ́ àdíwẹ̀ sí wọlé ààrẹ lọ́mọ̀ kọ́dà ẹlòmí onígbé tẹ́lẹ̀kẹ́lẹ̀ tí ò sí mọ́gẹ́rì ẹmọ wú ni ẹlòmí alẹ́ fi lákàyè tó lé ìgbọ̀n mi wá ẹmọ gbé wọn wá gbọmọ wọn mọ́lẹ̀ alẹ́bí ṣe yàn olùmẹ́lú jẹ̀mọ́ olùmẹ́jì kọ́dà nu mọ́sálásí alẹ́bí sọ̀rọ̀ bá wà lẹ́wà rí anabi wa ni kéwù tó bẹ kún ni kò ní kún ìlúkùn náà yóò wá torí ẹ̀ léyìí tí ó kéré kò ní kẹ́ kí ẹ kún ti tọ́kù inú tá a máa ń torí ẹ lọ wọn sá ti pé wọn máa sunkún wọn ò ní jágbádùn anabi ò sì sálámà tán ntànàbí ò wù í ni pé mo fẹ́ ṣe ìrún mo fẹ́ kó kún tẹ́lẹ̀ àmọ́ mo wẹ fún tábìlì ọmọ tábìlì mo pé wọn káyà ńlá ẹ̀mí ló wà lọ́dọ̀ rẹ̀ òun lé kúrú ànẹ́bì wa sọ pé sọ ẹ mọ̀ sọ́mọ́ àwọn sáradì mọ́ ànẹ́bì sọ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ lójọ́ mẹ́rin ó ní mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ànẹ́bì sọ̀rọ̀ bá ọ̀sán náà ń ṣe kúdùbà lọ́wọ́ ń ṣe kúdùbà lọ́wọ́ kúdùbà ni òótọ́ lè gbọ́rọ̀ sọ̀rọ̀ tó bó ti le tó náà bí a ti wá kọ́ mọ́sáàsì ní ìgbà kọ́ mọ́sáàsì ásàní àti òṣèlú ásàní àti òṣèlú àwọn ọmọ àgbẹ̀ bàmí ọ̀ àmọ́ kéèké kájú wá dààmú mọ́tọ́mẹ́sì mọ́ òṣèlú kọjá wọ́n ti lágbára pàtàkì sallallahu alaihi wasallam alẹ́bi ti láàánú wọn kékeré wọ́lù ó sàgbà àwọn ọmọ ọdún lágbára gbà lójú ọ̀nà ó ti sú àwọn ọmọ alẹ́bi sì sọ̀kalẹ̀ ní mímbà nígbà tí kó tó àwọ̀wọ́ ó sì lọ ìta ó sì lọ fún àwọn méjì ó sì gbé wọn lówàjì nínú bá ń gbà wọn. Ànábì wa dá ànábì wa sọ̀rọ̀ mọ̀ tán báwọn fi hàn tán pẹ̀lú gbogbo ẹ̀rọ ọdún sọ̀rọ̀ tán àbọ̀dọ̀ ànábì ṣe kíní ànábì ṣe láwọn ọmọ yìí o àwọn tọ̀rọ̀ fún wa yìí o ṣe ìdínà ìwọ̀n ẹ̀wọ̀n kan ànábì ní bẹ́ẹ̀ jáde dínà tó òun òun náà ń kọ̀ọ̀tún náà báwọn wọn ti ń ṣe lágbára wákàtí ni tó fi àwọn gbé wọn wá tó bọ̀ pé gbogbo ẹ̀ náà ń kọ́ owó tá a sọ yìí kò ní ìdíkà ilé ọmọ kò ní bí ó bá yàgbẹ́ kó ẹ dákun sí ìdógbé lọ́wọ́ òun yàgbẹ́ sáwọn ní pápá sí lágbà nẹ́bí ẹni pápá yà yà mọ́ ẹni pápá máa mú wá ẹni pápá ti fún un gbọ́n bá máa ń kó fóònù ẹ máa ń kó fóònù yín lẹ́ẹ̀ pẹ̀lú àwọn kan bẹ kó làwọn ọmọ máa fi rìn mọ́lẹ̀ à nítorí ẹ̀ ká ní káwọn ọmọ mọ̀ wá mọ́sálásí à nínú jẹ́ ká máa gba àwọn mọ́sálásí àdékòrí rẹ̀ so ẹ máa ní fóònù tó lè tó lè lálàdé ńlẹ̀ kó lè kéde yìí kò tí kò tí lálàdé kò tí tó jẹ́ nínú gbẹ̀ náà àmọ́ wọn àpéyọ dùn ọ́ kó sápọ̀ tó di yẹ àníbi sọ̀rọ̀ bá wà lọ ọ̀rọ̀ ńlá wọn sọ Yorùbá wọn ni àti kékeré ni mùsùlùmí ń kọ́ wọn rẹ̀ ní ẹ̀sìn aṣọ ni wi, wí àmọ́ aṣọ wọn bá wọn sọ àwọn àbúrò àwọn irun là wí irun ni yorùbá rí bá a ti bẹ́ẹ̀ bá ń lọ mọ́sálásí wà láì bá a rí àwọn òbí ti wà wà láì àlè nígbà táwọn àlè kéré nímọ̀ ni wà láti láti wà àwọn òun náà wọ́n báyìí dé àwọn ni òun náà lọ mú àtúndé àjọ fún ẹni tí àwọn ìfúnná rí wa àtúnná rí wa tán àfọwọ́ akára yìí náà ní àbájọ fún òun náà ni so àwọn àti bàbá yìí àfún ṣe bẹ́ẹ̀ a ò tẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ a ò kí mú àwọn ọmọ mọ́sálásí àlejò àti múlù àwòlálẹ̀ akọrin ìsọ̀lá anabi ni ẹ máa pa àwọn ọmọ yín láti kama kí wọn fi ra bàlá wó sábà sábà ti fi ọmọ ọdún méje tàbí múrù lànàbí wí ó tún pé bífọ́ múrù ẹ pa ọ́ láfẹ́ ẹni tẹ́ ẹ pa láfẹ́ ẹ ti gbọ́dọ̀ máa fi irun kíkí kọ kó tó gbé máa pa láfẹ́ pé kírun kò sí tó burú bá wọn bá ti ń fẹsẹ̀ lélẹ̀ ẹ mọ̀ bá wọn lọ́la sí kéé pé bọ́ mọ́ta kọ́ bẹ́ẹ̀ sì ní kí n sakọ́ fi sakọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ fi sakọ́ ìfowó náà ní. kí wọ́n mọ̀ mọ́sálásí pé bá ẹ̀kọ́ gbé ẹ̀ sùkàdé máa ń sọ́ra ìmọ̀ ìjáde máa ma káwọn ọmọ káwọn ọmọ wọn nígbà pé ẹni yé tù mí káwọn ọmọ yàrá ẹ̀ àwọn tẹ́ ẹ rí òní lábàá ìwọ̀n kọ́mpútà mú kọ́mpútà lọ mú ìgbà pé mo rántí pé bàtà wọn kékeré mo ti rántí àwọn bàjẹ́ wọn kékeré akérédé ńgbà wo ìmáàmù mọ́sálásí wa ńgbà náà mọ́sálásí lé wa ìmáàmù yẹn ó fẹ́ràn lọ́sí kékeré ìtàn rẹ̀ àwọn máa ń sá àwọn nǹkan mẹ́ta yìí sẹ́yìn ìrúnmọ́ gúbí àfi ìdáyì táàbí dàgbà àbídàbí gbọ́n náà torí ìmọ̀mù ni tí wọ́n ti fún ìmọ̀mù lówó àdúrà wọ́n ti àdúrà láàrin mọ́gbé àti ìdáyì ẹgbẹ́ láwọn ti gbógbá yìí tó máa kún lówó kọ́bọ̀kọ́bọ̀ ni ìmọ̀mù àmàlí alọ́wà yìí tó wá jẹ́nu àwẹ̀ ẹjọ́ gbádùn kù ni táwọn ọgbọ̀n wọn pé yóò lé kọ́bọ̀ wọn lè méjì bó bó bá ti gbowó sí bẹ́ẹ̀ la gbowó sí so ó jẹ́ kí ìrùn olóyìnbó lè fà á sí mọ́sálásí òfin ní àmọ́ wọ́n lágbọ́n wọ́n ní ìlọ́dẹ yóò ṣẹ́kọ̀ rẹ̀ wọ́n lágbọ́n àti ìlú ọlọ́run àbúkìní wọ́n lè sọ sọ́ọ́ ní bá dé yóò lóró mọ́tọ́lábí tó bá dọ̀ ní mọ́tọ́lábí wà láyé gan tó bá kọ́ àwọn bàlàbà ló bá dọ̀ ní mọ́tọ́lábí ẹni ká gbọ́n bá bàlàbà ní dọ̀ ní mọ́tọ́lábí dára bí ní farabalẹ̀ sọ káfà wọn bí kiri káfà wọn gbójúmọ́ àwọn kí wọn sóyún bẹ́ẹ̀ ni yóò dùn wọn la ẹni tí òun wọn la ẹ máa bá láti yóò lè la díẹ̀ alebi ni ẹ pa ọmọ ẹ láti ẹ náà lọ sí lọrọ wíìlì káàdùkú wọn mọ rẹ tó kọ́ àwọn ìyá tí ìyá kan kí ìyá tí wọn náà kí lásìkò so àwọn obìnrin wa ẹyá ẹyá ẹyá mọ ojú náà dáwọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin sábà kí ọ dáadáa náà òótọ́ ni ọlọ́run sàmọ̀nà wa a ti sọ̀rọ̀ púpọ̀ àlùkàrà sílẹ̀ mọ́. àlébi wa ní o wà zùrí bu hún àlẹ́ ìhà ìgbà bàdàbò aṣọ táwọn mi bá kọ́ ọdún mẹ́wàá ẹ máa lù wọ́n ní wọ́n bá tù wọ́n ibẹ̀ làwọn abá ti wájà ti pé tá a lè lu ọmọ abá lè lu ọmọ olùkó tẹ̀ a lè lu pẹ̀lú ọ̀rọ̀ àmọ́ àbá mi pé bàbá lu ọmọ o lórí kó ṣe tí ò da ìdá àbálà wú ọkọ̀ ọ̀rọ̀ mẹ́wàá hmm, àbá ní ha ìdá àbára wa ni pé ọmọ yóò yọ̀ ní pẹ̀lú àti pé kí sáré lu ọmọ abá lè lu ọmọ àwọn àfẹ́yẹ fọ́ọ̀rọ̀ náà ń di é pé a lè lu ọmọ pẹ̀lú ẹ̀rí yìí fún bá rí ẹ̀rí yìí wọ́n lè lu ọmọ náà ni a lè lu àwọn bẹ́ẹ̀ bá lu ọmọ o ẹ̀jẹ̀ ọmọ ní ìlú ọdún mẹ́wàá torí ẹ̀tọ́ ọlọ́run ìwọ ọlọ́run bá tó lágbára ẹ̀ tàwọn kí ìdìbò náà nìran àlẹ́bí ni ẹjọ́ pọ́mọ ọdún mẹ́wàá tẹ́ bá lu lórí ẹ̀ ẹ wá wọ́n ọmọdé ń pa láṣẹ lọ́kírun lọ́kírun lọ́kírun for good three days Islam ní plan bóòlù fẹ́ ya kwantaru tó tẹ́wàá ní for complete three days ah three years ẹ wá ń sọ fún pé lẹ́ẹ̀ma àrùn lójúmọ́ lọ́kírun abdullahi abdullahi lọ́kírun mẹ̀múnà lọ́kírun aisha lọ́kírun fún odidi ọdún mẹ́ta kò wá ní di ẹ̀jẹ̀ ọmọ a kó wá tó wá bẹ́ẹ̀ di ọbẹ̀ fìdá nù ẹ mọ̀ ní fìdá nígbà láyé fáàdìrí bu àlè là ẹ mọ̀ ní wọ́n lórí rẹ̀ bó láti wá lu ọmọ pẹ̀lú mi gbọ́dọ̀ gbọ́dọ̀ rábà ni èmi ọ̀rọ̀ àwọn pè ń wọlé ọdún ọmọ pa o àwọn olùkọ́ ń bẹ bí ìbá du ọmọ wà gbàdá bí ọmọ wọn ti kó ìlà rẹ bọ́n bá kó ìlà rẹ nkọ́lẹ́ ọmọ ẹ̀sìn kò lè kọ́ ìyẹn ló fà tẹ́bi rí ọmọ mi táwọn òbí rẹ tẹ́bi tí ò gba ẹ̀sìn ọ̀dà òbí tó dé kò níbi àwọn òbí òun kò kalẹ̀ níbi àwọn òbí òun ní òjò nípa ẹ̀sìn wọn olùkọ́ ẹ̀sìn ló ti kó burú wọ́n ti lá ìkọ́ àfìdín kọ́ wọn ò fi ń jẹ́ yẹn pa mi ẹ̀sìn ló ń jẹ́ pé àwọn ọ̀gbìn ẹ jẹ́ kí wọ́n ẹ tètè máa paná láti ẹlọ́ wọn tó máa ń méje òní wọ́n ti wá mọ̀ pé ìjẹ́ ká àwọn ọ̀gbìn tẹ́ bá wá tù wọ́n ẹgbà níwọ̀n náà ni o ẹ ní mọ̀ lù àpé gbé owó tí ẹ bá tẹ gbé owó náà tẹ́lẹ̀ lù ní wọn bá gbé owó náà tẹ́lẹ̀ lù ní ṣé lù ní solúsàn àbúlẹ̀ kí ló ní àbí bàbá wáyé wọ́n ọmọ kí wọn náà má sì ló kí ju ilé ẹgbẹ́ kí lọ wà láì àdúró bí lẹ́gbẹ́ sọ́ọ̀kì náà ni mẹ ìṣá ìlò kí ọ̀yà sàlàlá ọ̀kìrù kúló sí ni ọmọ wa kìrù fáá látàgò mẹ́sàn-án ó sì kì lọ mẹ́wàá inú òun lé yìí ọbẹ̀ pa ọtí jó ọtí ọ ìrú ìkórìíra àwọn ọgá inú ilé ẹwà àwọn àbúrò tẹlifíà wọ́n fẹ́ kọ́ ẹ̀kẹ́ bí i àwọn ìta fẹ́ kọ́ níṣẹ́ ọmọ ẹ kọ́ níṣẹ́ lórí nǹkan tí ó tẹ̀lé lórí o lórí jẹ́ pé ẹ bá fẹ́ kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀dọ́ tẹ́lẹ̀ bí yàtọ̀ ìlàmíyà lápẹ̀jú ẹni tẹ́lẹ̀ bí yàtọ̀ ìlàmíyà ọ̀gá pé lápẹ̀jú ẹni ẹ̀yọ́ sọ́ra àwọn ọ̀gá alẹ́ ìwé àwọn ọ̀gá alẹ́ kéwù kò lẹ́sẹ̀sì torí o àfa àti máa ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ gbàgbọ́ ẹ̀kọ́ Islam kò ní ìgbìmọ̀ ìjọba lọ́wọ́ kò ní ìjẹ́ tó ní kí wọ́n fẹ́ kọ́ àwọn ọmọ yàtọ̀ sáwọn títà ẹ̀

kò mọ òbó ni ọmọ ọdún máa fi mọ ìyàwó kí ló dé àìmọye nǹkan tí ẹ pé àwọn ẹgbẹ́ tiẹ tí wọ́n mọ̀ kó sì yọ ọkọ yín nípa ti wọn. so wọn ò kí lu ọmọ nítorí pé kọ́dà tó tó kan tó fi sọ bọ́ọ̀ bí wọ́n dìde ọmọ lọ ọmọ bọ̀ ọmọ lọ ọmọ bọ̀ gbogbo ọ̀sìn kankan tí ó tàn pàrọ̀ lẹ́nu díẹ̀ sori ní àwọn mẹ́tọ́ọ̀tù díẹ̀ fi ni kọ́ àwọn ọmọ tó nípa tẹ́lẹ̀gbà ní ọkọ̀ bàtẹ́ àdúgbò yẹn lọ́pẹ́ pé ní wọn bàtà kí ìyẹn lu àmàlà bíi káàdù mọ́ bọ̀tú tọ́ lu mọ́ lu ọmọ lu bí wọ́n fi hàn lu kírímínà tó náà alẹ́ wà pé tí wà fi wà fi sọ̀rọ̀ rí wà fàárí kù bẹ́ẹ̀ náà tí àwọn ọmọ ẹ bá kọ́ ọdún mẹ́wàá àlẹ́bìnrin ẹ̀ mọ́jú kan sọ pàpọ̀ mọ́. sẹ́ẹ̀rì àwọn kankan bẹ́ẹ̀ ní ìsìlámù wa yìí tẹ́ ẹ bá kakẹ́ wúdí bẹ́ẹ̀ nínú yóò wá dùn bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí wàláì làbí. sẹ́ẹ̀rì wàláì làbí mo ti máa ń sọ o àlẹ́bì kó pílánì ẹ̀sìn yìí tẹ́fẹ́ ló ló pílánì ẹ̀sìn yìí kọ́lá kò lè lo sí yẹn ẹ wo àwọn òfin náà tó ń ṣe láàrin fọ́ọ̀rẹ́ yẹn sí ní ìdá lónìí ẹ wo òfin tí wọ́n lò lásìkò báyà thirty years sí kẹ́lẹ́kẹ́ wọn lónìí àwọn ọba mọ́ ni bó ṣe kẹ́kọ̀ọ́ níjọ àná kẹ́lẹ́ kẹ́kọ̀ọ́ máa dábẹ́ lọ́kọ̀ọ́ nísìnyí débẹ̀ ni mọ́ àmọ́ gbogbo ẹ̀kọ́ tá àná mi kọ́ wa láti gba àwọn sí wà láì kò jí àwọn sọ abàlẹ́ máa rò pé kí làná mi sọ káyé àwọn ọmọ wa kí ló dé ẹ wà wọn tàbí lónìí ẹ wo tí wọ́n ń wo ta tẹ́ ẹ bá fi lè bí ọmọ tó bá fi lè bí ọmọ ọdún mẹ́wàá ẹ yà wọ́n níbi ibùsùn ọ̀nà méjì ní káyà wọn bí ibùsùn ká láwọn ọkùnrin ni yàrá kan wọ̀ sùn àmọ́ wọn ò gbọ́dọ̀ máa tún ṣí ẹ fẹ́ nìkan náà wọn ò gbọ́dọ̀ máa ṣí à ẹni kan náà kálí ni wọ́n lò wọn ò gbọ́dọ̀ máa ṣí à aṣọ̀gbọ̀rọ̀ kan náà lọ́mọdún mẹ́wàá ọkùnrin àtọkùnrin wọn bọ̀ dẹ́wò tó bá dẹ́wò ẹ padà rí bí àwọn ọmọ wọn ni kò sí ọgbọ́n wọn sọ fún yín ni o kò sí ọgbọ́n nípa máa gbọ́ ọdún mẹ́wàá mọ́kànlá bẹ́ẹ̀ wọ́n sọ bára wọn sọ wàláì làwọn bí tó bá dọ́ wọn kọ́ àwọn bára wọn sọ alẹ́ mi ni mùsùlùmí bá wa sọ̀hánì wọn pé ìwọ́n ìyá kẹrẹ́ ni wọ́n wọ́n gbọ́dọ̀ dán wò bọ̀dọ̀ bá yẹ pé obìnrin àtọkùnrin ni ẹsẹ̀ pé tìlú mo ti wọn ni wọ́n gbọ́dọ̀ sọ̀tọ̀ nítorí pé ọkùnrin àtobìnrin tẹ́ bá ń sábà máa ń sọ papọ̀ ojoojúmọ́ ojúmọ́ à sípìtì àbákù kan bẹ lára méjèèjì sípìtì tí tẹ́lẹ̀ bá dìde lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀ bá dìde lẹ́ẹ̀kan náà wọ́n papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní mo bára wọn sùn tó wọn bára wọn sùn lọ gbáà ẹ tí ì rí bàbá tí ń bá ọmọ rẹ̀ sọ pé kọ́ ni close púpọ̀ jù kéde bí mo ṣe pé gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n nára wọn jù ó sì ń bá ọmọ rẹ̀ sùn tọmọ náà ti ń gbà. sọ̀bọ̀ fẹ́ bí ọkùnrin àtọkùnrin tí wọ́n ń ṣe abẹ́ ti bọ̀ kán tó ya wèrè wípé ajẹ́gidi lábájá nǹkan ti dàlùjẹ́ lónìí dàlùjẹ́ lónìí kó sì wọ́n láàánú sọkọ́lọ́ ọba kí ó kú pàṣẹ wa ẹlòmíì máa fẹ́ dà sí lọ́rùn pé bàbá ló ń kọ́ bàbá ló ń kọ́ lè yó ọlọ́run pẹ́pẹ́ lórí jẹ́ pé bàbá ní bá ara pílánì ní ìmọ̀ràn ti sẹ̀mí ayé yẹn ni pé ní àwọn ọmọ mi ọkùnrin o obìnrin ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà àwọn méjì ọkùnrin àtọkùnrin wọn bọ̀ ọmọ ọkùnrin yẹn kan náà kò bá mú ewu mẹ́mẹ́ àdámọ̀ ọmọ ní pé ọmọ èèyàn bàtàtà wọn kékeré ní tó bá ti kojú rí ìmọ̀ fẹ́ ṣe ẹ wo bí bàtà ti káàkiri láyé lónìí báwo bá báwo bá máa wo lé wa a máa wo bomi o yẹ a máa wo bomi ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní bẹ̀rẹ̀ ọdún mẹ́ta sẹ́yìn wọ́n mú ọmọ kan wọ́n mú olú lọ́pàá ẹ̀sán ti kan ni pé ó bá ọmọ kékeré kan sùn nínú ilé àkọ́kù ẹ̀sán ti kan ni wọ́n mú ọlọ́pàá ẹ̀sán wá di ọlọ́pàá yìí tó wà níbi tẹ́sán tí wọ́n mọ̀ yín lọ òun rí ọmọ ẹgbẹ́ bí àwọn yìí ní ẹ́sùrà ẹ̀sìn ńlá bí wàá kéde wàá dùn lórí ẹgbẹ́ jẹ́ wá pè àwọn ni àkàbà àwọn tẹ̀blíìgì ni wọn kí ló wá sún ọ débi wọn mọ tẹ̀blíìgì sísè kò tẹ̀ ló ti balẹ̀ kí ló sún wọn bọ́ ọ̀hún lọ bá ọmọ sùn ní bí kọ̀rọ̀ ìgànnàbẹ̀ ó wá sàlàyé àlàyé tó ṣe ó lé mọ́sálásí àwọn bí mọ́sálásí náà mọ́sálásí àlùsùn náà tó ti yé àwọn kan wá ń bẹ ládùúgbò wọn máa ń ní káwọn bá wọn chájì sípò àwọn ọmọdé àyè náà ló fi jẹ́ pé àwọn tó máa ń chájì wọn máa láti táyà yìí ó yẹ káwọn náà àtẹ́sì ẹ̀ bí wọn bá wá chájì yà yìí tábà ti wọlé àǹtẹ̀ ìjábá ti bá kan bẹ́ẹ̀ ká gbé jáde because àwọn kan bíbẹ́ ń gbé téyẹ̀ ronú síbẹ̀ àbí o ìṣẹ̀lẹ̀ ló ní ronú débẹ̀ o àbí kọ́ mọ́ lára àwọn ìkọlé káká ọmọ wa lò kán mọ̀ sáré máa tẹ́ tẹ́sì àwọn abọ́dà mi máa ń fàyè pọ̀ mọ́ máa fi omi pé ọ̀lẹ̀ pọ̀ mọ́ máa ń fa àwọn amọ́kẹ́lẹ́ tẹ̀sì rẹ̀ bá ti tẹ̀ nǹkan lóbi tẹ́lẹ̀ tẹ̀lẹ̀ nínú ibi géèmù ló máa fi géèmù àwọn máa ti bẹ́ẹ̀ kò dáa òkòtò wọn pé wọn fi bẹ́ẹ̀ ọ̀nà àmọ̀ yẹn wọn máa gbé tẹ̀sán àwọn kékeré mọ́ tí bá ti gbé gbé kò mọ́ lò pé ó ti géèmù ló sáré lọ àwọn kékeré sì gbé mọ́ báyìí dé sípírìtì wọn géèmù ló fi mọ́ gbá mọ́ ọmọ yìí wọ́n ń tẹ̀ ní wọ́n á padà á tẹ̀lé gbé blue film wọ́n ti wá dá sẹ́kẹ̀ ẹnu mọ̀ ní bí a bá gbé yọ̀lọ̀ wọ́n ti máa wò ó wá ẹ̀sẹ̀ wo sánjọ́ ní ń jáde lọ́lẹ̀ kéwú tó wá rọ́mù mìíràn kan bóyá lọ sí sẹ́ẹ̀mù tí wọ́n ṣe ó sì ra ọmọ kékeré òun sì mú lọ sí olùdókòwò ẹ̀wò kan ní tó sọ dé wọn lọ́kọ̀ tó ti lé lọ́rọ̀ ẹ̀fọ́ àwọn yà pé ẹ̀wò nídìí ṣúra ọmọ yìí ọmọ ẹlẹ́sìn ni tẹ̀bílì táwọn àbá rẹ̀ ń tẹ̀lé sẹ́lé ẹwà wọn ẹwọ́ tó ti rí àgbákò rẹ̀ so àwọn ọmọ yìí ń rí àwọn nǹkan tẹ́lẹ̀ pé wọn ò rí wò lé wọ́n ń rí wò ní ìta so ó lè wò sàn lẹ́ẹ̀kan náà tí ó dé bí àbúrò rẹ̀ lọ́sàn-án lẹ́ẹ̀kan àbí lóru gan-an tí ó kí wọ́n lẹ̀ sí yóò bá sùn àtúntàwà nísìnyí ọkùnrin bọ́kùnrin sùn bí ẹ bá ó ti wà ní orí sálẹ̀ wọ́n ti ń gbé sí gbàtà àwọn méjì bá wọn bá tẹ́kẹ́lẹ́ yóò dá gbàdúrà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n kàlí máa ń gbọ́ ọ̀fẹ́ máa ń sinà òkùnkùn tíráfíkà rẹ̀ bọ́kùnrin àtọkùnrin ti ń bára wọn sùn bóbìnrin àtẹkùnrin ti ń bára wọn sùn bó ló ti rí wọ́n ti ń fi ṣe bí Facebook lónìí táwọn ọmọ ìntánẹ́ẹ̀tì ti wọ́n ti wù wọ́n ti ń lo ìntánẹ́ẹ̀tì ti wọ́n ti wù. sọ ẹnu bí ọkàn mú yọkàn ìtọ́ rẹ̀ síbi fóònù lásán ọmọ ti rí mẹ́ so obìnrin àtobìnrin wọ́n á jọ sùn pọ̀ so kẹtùmọ̀ àwọn ọmọ ìdíbára wọn sùn lóbi àtobìnrin kẹtùmọ̀ àwọn ọmọ ìdíbára wọn sùn lọ́kùnrin àtọkùnrin òun là ní sọ̀rọ̀ wà wà lọ́sọ̀ náà táwọn ọmọ ìbá ti kọ́ ọdún mẹ́wàá gbogbo ọ̀nà tẹ́ bá dá ẹ̀ ń sàtọ́ làwọn kẹ ìyá wọn káwọn mẹ́ka mọ̀ kọ̀kọ̀ ní dérí ibùsùn kan náà tó gbọ́ ọmọ sùn wà fà ibù bẹ́yìn náà hàn fẹ́l mọ̀dọ́ jẹ mọ̀dọ́ dáná bí sọ ibùsùn ẹ̀yà wọn bẹ́ẹ̀ ìyẹn pé ọkùnrin dáná bí sọ mẹ́rin àmọ́bìnrin mọ̀dọ́ jù tiwọn so kẹwàá bùrùkọ̀ mi kí ẹwà fún wa ibùdó láti lọ wà á fi lè sọ

ó ti tó kẹfẹ máa mú pátíkà rẹ kẹfẹ mú lọ lórí mi Lukman wọn sọ fún ọmọ rẹ pé wàá mọ bíi màrú wọn ní àárín ló kà wá ọba tí wọn bá ti bá ti bá tó yà máa kọ̀ ẹ́ dàwọn ẹni o sọgbọ́ máa kọ̀ ẹ́ dàwọn ẹni kọ́ sọ̀ bá kọ̀ ẹ́ dàwọn ẹni àti ìjọba ti tó dáa wọn padà fàwọn náà wà mí àmọ́ tí wọ́n bá tó wọn sọ pé nǹkan yóò dáa nǹkan yóò dáa nǹkan yóò dáa wọ́n lè má ti fi wọn lẹ̀ àmọ́ wọn ò ní ibi tó bá ti ń ta burú mọ́ o so àti kí wọ́n ti mọ̀ sọ́kọ́ ma ibi táwọn bá ti ń sọ tọ́lọ̀ fẹ́ mọ́ o pé wọ́n ti ti wáyé gbọ́dọ̀ wọ́n máa ń kọ́ máa ń kọ́ orin wọ́n bá ti gbọ́ lásán ọmọ mi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ti gbé orin à orin ẹ bá ẹ bá parí jáde kó lé ọmọ kanjọ kan ó lọ wo nínú àwọn kẹkàn kí ẹ ní àwọn bọ́dà tó ẹ tẹlẹ sí ó wá lọ sílé ẹ ọmọ nǹkan mú mú bàbá ni? ó kàn fẹ́ẹ́ tó láǹkó ilé ẹgbẹ́ àwọn ilé abárin ni ọ̀sán gba tẹ̀lé ìlú ọmọ wa fọwọ́ jáde ọmọ wa fọwọ́ àbára tẹ̀lé lóde ọwọ́ àtàlàyé fún ọwọ́ ọba ní kó má so ó fẹ́ ẹ tẹ́lẹ̀ àti àwọn obìnrin ẹ̀kọ́ lókèrè olùkọ́ àti bá ti dé ju àmọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wáyé jẹ́ olùkọ́ pọ̀ yìí so ti yẹ abáyé sọ̀rọ̀ àwọn akájẹ́ kí àwọn ọmọ wa ndé bá ti ṣe bàjẹ́ dèmọ̀ kú bẹ́ẹ̀ mọ́tẹ́ bẹ́ẹ̀ sọ̀tí ò bá ti dé bẹ́ẹ̀ kò ní pẹ́ bí bàjẹ́ òun tó bá ti pẹ́ bí bàjẹ́ ìpà bẹ́ẹ̀ òun ló fẹ́ pé wàrà kékeré yìí yóò padà ràn òun náà bí sẹ́nu mi ti ń ka ìbàjẹ́ nù ẹlòmíì wá ṣe ìbàjẹ́ yìí pé ọlá púpọ̀ kọ̀ fún wa ó padà wá sáfẹ́ ju àwọn tí wọ́n ti bàjẹ́ lọ àwọn tó máa ń tilé adá àwọn ilé ìjọba ẹjọ́ tó bá ti dé sùn yìí àwọn tó bá ti tẹ́ mẹ́tẹ́ bàbá wa ti pọ̀ tó gbọ́ ó wà lára tọ́jọ́ fún ọmọ rẹ tó bá lọ sẹ́wọ̀n yìí àwọn ẹlẹ́sẹ̀ ìlú bàbá wọn ti bọ̀ àmọ́ tẹ́ bá ti lẹ́bẹ̀ẹ́ náà kí máa lọ kọ́ ọmọ tàbí wọn ti lẹ́bẹ̀ẹ́ tí wọn náà tó bá ti dé báyìí dé ààrẹ ìdílé àlè sọ fún òkèlè ìdílé àlè òkú bá wọn ti léyìn ọ nílé kúrò láwọn ẹmẹtẹ bọ́ọ̀ bá lè kúrò láwọn ẹmẹtẹ sí àsìkò tó ń ṣe ẹmẹtẹ sí òní kí ni wọ́n ti kúrò àwọn kan òní ṣe àwọn ọmọ pa ẹ mọ́ ọmọ rẹ wá ní sẹ́mẹ̀tẹ̀ inú kọ́ mẹ́tẹ́ mẹ́tẹ̀ àti kọ́ pa ẹ mọ́ èwo ni wọ́n àwọn mẹ́tọ́ náà èwo lọ́n kó àti kọ́ máa pa ẹ kọ́kọ́ kílẹ̀ kọ́kọ́ sí àbá àwọn yàpá wa wọ́n fi ń di òkú abẹ́ni bọ̀bọ̀ láàfin mọ̀wé so ọ nínú pé kó ọ ní kọ̀ọ̀lẹ́mẹ̀ ọmọ gẹ́gẹ́ ó lè kọ̀rẹ́tì àwọn program mẹ́tẹ̀ tí wọ́n jókòó máa jókòó máa ó yẹ ká mọ́tàntì mms program wọn kílẹ̀ sọ lónìí àìlè ah, ìbílẹ̀ àti kílẹ̀ sọ ó kàn máa kọ̀rẹ́ sí i but wọ́n ní wọ́n ní so wọ́n ní lóṣù àwọn ààrẹ bá wọ́n wọ́n ní sùn síbo mss so èyí ò ní ó máa la ìwọ̀n ẹ̀ sọ́wọ́ ẹ̀dẹ́ ló máa wá mss káàkiri olóòtú lajú ní ìgbà wọn lò lóṣù mẹ́tò dáa lóṣù mẹ́tò dáa so ká máa tẹ̀lé fún ọmọ rẹ̀ wọ́n ti dẹnu àlá mọ́ àfọ̀bà ẹ̀wọ̀n náà kọ́ ẹ̀bọ́ ẹ̀ka ìdílé oúnjẹ rẹ̀ díẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lóṣù àyẹ̀wò ní ìdílé wọn padà ní ẹ̀wọ̀n àgbẹ̀ta ní ọmọ wa ṣùgbọ́n yẹ kí gbogbo gbà tọ́mọ yẹn bá ti ní lóde mọ́ satisfy mi létí kódà àní àkọ́mọ ní sọ́dún àdàdà yóò dẹ̀ pẹ̀lú kò sí ọmọ ẹ̀sìn mùsùlùmí ọgbọ́n fẹ́ dá kò sí bí ẹ̀sìn tẹ́lẹ̀ ọmọ èèyàn fún ẹ̀sìn tó tó ní àfíríkà tó sọ ẹ̀yà tí ò ní fẹ́ ṣàlẹ́ ní ìgbàdọ̀ lọ́wọ́ ọlọ́run dàn ó sì wà ní àdéhùn ọlọ́run ọba àhásùbà náà أن يدركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ọlọ́run wo yóò dọ̀mọ̀ wò tí o bá tó bá dọ̀mọ̀ wò tí o bá ti ní nǹkan tí o bá fi farada ṣùkà kọ́mọ ní sáfẹ̀ ní ìfarada kó má jẹ́ gbogbo àgbà ti ní ìsìnkà yìí lórí òbí ni ẹ má sì ní bọ́ òun lẹ́nu bí gbogbo ọ̀rọ̀ ni kì í gbọ́ yé bẹ́ẹ̀ ẹ tó rọra mọ ẹ gbọ́dọ̀ bá fún yóò yé ni ọ̀tọ́ la àti tàbí kọ̀ọ̀kan ó tún jẹ oye dídí rẹ àjọba ti díẹ̀ ṣùgbọ́n ó lè lọ ní ìfaradà ẹ máa fún ní àwọn ìfaradà tó ń sọ̀rọ̀ kan náà bẹ́ẹ̀ kan náà táwọn máa ń jẹ pẹ̀lú ara wọn káwọn mọ́lẹ́ kọ̀ wọn kò sí sábà fi jẹ fún ọ̀fẹ́ wọn sáré ẹ ti jẹ bọ̀ọ̀lì bí ẹ bá bá ti jẹ bọ̀ọ̀lì ẹ̀ sọ̀rọ̀ kí wọ́n ti máa so àwọn ọmọ yìí inú àwọn tẹ̀lé ẹ̀ fún wọn ẹ jẹ́ ká máa jẹun papọ̀ ibi láti kọ́ wọn ní ká pè ní àdìgbèsáàrù àdàmọ́ so àwọn gbogbo lẹ́kọ̀ọ́ fẹ́ ẹ máa ẹ máa jà sí à ẹ̀yin ò ju àwọn sọ̀hábà ni tó gbólóhùn kó máa jáde lẹ́nu àwọn ìgbà ẹ̀ ju àwọn sọ̀hábà ni báwọn mọ wọn kàn mọ́ bọ́ sọ̀hábà sọ̀hábà sọ̀hábà wọn dàgbà bá sọ̀hábà ni gbọ́dọ̀ àwọn paramọ́ sọ́ta ẹ̀yin ò tiẹ̀ ju àwọn sọ̀hábà kò sí wọn kí wọn sọ̀hábà àmọ́ gbọ́dọ̀ tí wọ́n jáde lẹ́nu nínú ẹ̀ ju àwọn sọ̀hábà ni kọ́dà ń sáwọn sọ̀hábà ni gbà kò rẹ̀ lọ́wọ́ bá wọn sọ́bi gba tó wà jẹ́nà ẹrù yà jẹ́nà fún wa wọ́n lè àgbẹ̀fáàrù àlànàfì wà lọ́wọ́ káàdà bí i ọ̀tọ̀ ó wà lára tó máa fẹ́ níbi àwọn èèyàn ẹ máa wọ táwọn padà máa fi ó padà máa jẹ ẹ̀dùn òní máa yan àbúrò jẹ wọ́n níbi ẹran ọgbẹ́ àbúrò rẹ̀ ajá bẹ́ẹ̀ ó dàbò jẹ́ kíkíní ojú àgbo àmì ẹ̀jẹ̀ ẹbí àwọn abáwa níbi ọlá fún ìwò sínú abẹ́ láti kékeré àwa kiri òsè àtẹnkánu sí àti gbọ́ wà sí ọ̀pọ̀lọpọ̀ wà sí láàrin lò torí bí àdàgbà lélẹ́rí àti ìsáàbára náà sí ìyàwó orí ló bá níbo pápá àti ìwà àti ẹ̀ lọ́wọ́ o káwọn nìkan ní sáré nìkan ní pé ògbẹ́ wọn gbé ó ti ẹ̀kú ẹ omi omi omi láti fi sáré fúnra àá ọ̀pọ̀ wọn ní báwọn tó fi ọba gbé báwọn bá gbé ọkọ fún wèrè ìjọkúrò ilé yìí wọn sùn. ìsábàárà nọ́ọ̀sì tí ní àwọn ọmọ ẹ dépò nì débi pé bébí máa ń kọ́ tí máa ń kọ́ mẹ́lòmíì bíi pé ẹni tí ebi ń pa òun nì kókó yó kí wọ́n kí nìyí kí wọ́n tó yó ká fún àwọn ẹ̀ ń tẹ́nì irú nǹkan báwọn ó máa yóò padà kan òwò jẹ inú àwọn ọmọ máa lọ jẹ kánsílọ̀ táwọn àwọn ọjọ́ chairman táwọn àwọn ọjọ́ president àwọn onímọ̀ fúlù epo tí wọ́n pé ẹ̀sà ìbá yọ epo tèmi náà fún owó jẹrẹ́tọ̀ sálárì jẹ́ oṣù wa ń bẹ̀ kí táwọn ẹgbẹ́ ti wọlé lè kó tí mo yẹ kó tó ti wọlé wàláyà bí nínú nǹkan táwọn ọjọ́ àti níbi kí sọ́tù àfáàbù nàbí sallallahu alaihi wasallam ẹ àwọn sábà ànábi ká máa tí ni wọ́n pẹ̀lú àwọn sábà ẹwọ umaru bin Khattab ọbí Allahu ta'ala anhu gbà tó wà lórí ìjọba ẹwọ umaru kọ́bílà islam ẹwọ ẹ̀dá tó rí tó jẹ ẹ̀dá ẹ̀dá tó léwu kò láàánú ọmọ tó bínú kọ́bílà kọ́bílà islam tó tó gba islam kò ní àánú ọmọ tó bínú ọmọ tí umaru bí lóbìnrin umaru ti lọ rí mọ́lẹ̀ láàyè ìgbà tí ń jẹ́ iye ọmọ yìí lọ́wọ́ èfẹ́

nígbà yẹn jẹ lọ́jọ́ lọ́jọ́ muga lọ́jọ́ muga ní àwọn bá fún yọ lápẹ́ ìgbè ó ti tiẹ̀ kú sí àti ẹja aborí ó ti gbèrú fún un ó ló wọ́n jẹ àwọn ọ̀rọ̀ ìjẹ o ó ní wọ́n lọ́ ìlà àgbà ẹ̀ ní satisfy ẹ̀mí ara mi àtà yẹsùbà àbúrò ó títí pé àwọn mùsùlùmí tó wà lápẹ́ ìlú satisfy ẹ̀wẹ̀ tó láàánú ọmọ tó bí ó wá jẹ tó láàánú gbogbo àwọn èèyàn. abdullahi ibn usafa la abdullahi ibn usafa abdullahi ibn usafa tó ní àbí anu ìrántí kan sàhábà yẹn tí wọ́n rò tó rán lọ sí umus ó ní kó rán sí umus gbà tó dé umus náà ó di pé wọ́n ìyá ń jẹ pẹ́sẹ̀tì gómìnà ti jẹ ìyà òun ni wọ́n wá sẹ́ni owó sí ìgbà tí wọ́n gbọ́ pé ó jìyà ó wá sẹ́ni owó sí owó wọlé báyìí dé wọ́n ti gbára jùlọ lọ́wọ́ lọ́rùn ni dọ́là lápẹ̀jù ó ní kí n tẹ̀lé ńlá wọ́n ilẹ̀ ìlọ ìlú ìyàwó wa ìyàwó rẹ̀ gbọ́n lé torí ìyàwó rẹ̀ rí pé oníṣẹ́ ọmọrù ló wọlé ó ní tí ọmọrù kù ní ó ní là ọmọrù gbogbo ní tí ó bá yé wa jáde àgàlìjáàmà ló wọlé o ìyàwó ní ẹlẹ́jáde kó má bàjẹ́ o ó ní wàá ràn mí lọ́ka lórí jáde gbàtí tí ó ti tó tẹ̀ wá ní oṣù owó káléyàwó tèmi àti ẹni sáwọn náà rè ẹlẹ́kọ̀ọ́ tilẹ̀ kọ́ náà. so because as ah, ah reality na sọ kò sí sáfẹ́ ní ìfáwọ́ lára wa tó pé kò sí tó dẹ̀ fà á à ń kanu hadith à ń kanu Quran but wọn ò dé ni wa fún un láti kiri yìí láti kékeré wọn mọ̀ pé lámùbọ̀ ni wọ́n ti kiri yẹ wọ́n ti fọ́n sẹ́ńbíyà òní débi pé kiri jẹ́ bẹ́ẹ̀ wọ́n rẹ́ ìyàwó síra yìí owó rẹ̀ ó nà àwọn olùtọ́ ni eré bá nìyá máa mi irú mi mọ̀ ẹgbẹ́ jọra wọn ìyàwó àtọkọ mi jọra wọn bí wọ́n bá ń owó bílíọ̀nù náírà nínú àpótí ọwọ́ agbẹ́dẹ́lẹ́ yín àmọ̀ lówó lónìí nígbà abalagbada o ẹni ìjọba kọ́ ìyàwó rẹ̀ àgbẹ̀ pé ẹgbẹ́ sọ. ìyàwó ní àwọn obìnrin pọ̀ ń ta irú ọkọ títí mi ní báyìí àwọn àwọn òkú ẹja tó ń wa níjó ni rẹ dámọ̀ràn ọjọ́ tó gbàtà láàrí afáàṣẹ ti lọ́wọ́ kó kalẹ̀ sọ rẹ kara wọn tiẹ̀ lọ́mọ ṣe ní ìfà àwọn kan ti ń bẹ wọn ò rí níbi kìlà ìwọ so ká tẹ́lẹ̀ àwọn ọmọ wa léwu yìí léwu kama ní sùúrù kama ní farada kó kó tẹ́ ma fi bínú bí ẹ̀gbọ́n ta kó bá kó bá tó ń gbé ẹ̀gbọ́n ní sùúrù bá kó rẹ̀ lọ́wọ́ ní sùúrù bíẹ̀ bíẹ̀ so ká máa ń fa àwọn ní sùúrù gbogbo bá tẹ̀lé sí ọ ọ̀rí jẹ ọ̀rí mu ìyẹn máa ń kọ́ ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ àwọn nǹkan láti kékeré ni àwọn wà sí máa lápá mọ́ náà ó ní ilẹ̀ náà lè fi gbàgbọ́ wọlé wọlé تصعد خدك للناس ولا تمشي في العدل مرحلا إن الله láyé kó lamọ dáálé lu kàkó ẹ wo ẹ̀kọ́ tí mọnù kọmọ rẹ ó tún kọmọ bí ẹni máa rìn ta bí ẹni máa rìn ta bọ́mọ ọmọ bíbí ni mo rìn lù ọmọ mi àti kékeré ló ti bẹ̀rẹ̀ ìgbéraga ti wà láti kékeré tí mo ah, àti báyìí lọ́nà yóò àtàkà báyìí àgbà pàǹkàlẹ̀ àwọn èyí máa fún bẹ́ẹ̀ mọ́ wọn lè máa fún mọ́ lè bí àtẹ́bí ẹni ló máa sọ̀rọ̀ táwọn tó bá ju ọ̀nà àmọ́. ma rẹ̀ riri rìn táǹkù táǹkù mọ́ ọdún gbogbo bá ń bá fẹ́ràn gbéraga ní ìfẹ́ so ìyẹn máa ń ṣe é dị ọmọ mi ò ní ìlú láti ṣe ẹnu mọ́ ẹrí láàrin àwọn ọba ju lọ àwọn tá sọ tàbí mo ti èmi ju à máa kọ́ta rẹ̀ kó máa lè gbèrà lámà mí bẹ́ẹ̀ yìí ni ẹ̀yà táwọn bá ní àwọn òkè tìlà àwọn àwọn eléyìí eléyìí òkú mọ́ lù àyè yàrá Lukman tó ti ní ó kọ́ ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ bí èyí máa rìn kọ́dà bí èyí máa ń sọ lórí wọ́pùsí ìmáṣe wọ́pùsí mi sáwọ́sí ìnà àrùn kàràkàtúwà làtàwọn ó ní bọ̀ máa rìn ìrìn rẹ máa ń gbé níwọ̀n tó máa ti má máa rìn jàgbà jàgbà jàgbà bíi aróko ẹ̀kejì máa máa rìn bíi dèdè rìn ẹ máa ti máa rìn láàrin méjèèjì kọ́dà má kó rẹ máa ga sókè máa. ẹ dàní ẹ dàní náà àhà bóun bá ti ń ka wọ́n ohun èlò tí wọ́n ń sábà wọn ni. sọ àwọn ẹ̀kọ́ yẹn ó nà ní Lukman ló àwọn ọmọ rẹ̀ tó yẹ kọ́kọ́ bẹ́ẹ̀ tá a lè kọ́ látọ̀dọ̀ nàbíyù láàyè Lukman àlẹ́yìn àmì àfẹ́kẹ̀kẹ̀ àgbẹ̀rẹ̀ nàbíyù tọ̀wọ́ ẹ̀ka tó yà pàṣẹ lọ́dọ̀ àwọn àfà pé sí nàbíyù nàbí nàbíyù kọ́ wọ́n ti tó yẹ ni pé Lukman so wà ní ìyọ̀nà ọ̀gá rẹ̀ tó kẹ́ ṣe àlẹ́yìn ọ̀gá náà ó wà kó àwọn kan wá ṣe من الحديث والقرآن àdìsí eh, àdìsí abdullahi bin abbas ta kàlẹ́ yẹn lọ àti ta kàlẹ́ yìí nípa ti lukman ẹ̀bá àwọn èyí tẹ́wé ya ọmọ ẹ̀kọ́ wo àwọn àǹfààní wo làwọn fẹ́ pààyàn láti fa ọ̀dọ̀ na bí ọ̀pọ̀lọpọ̀ náà à ń sọ nígbà tí àbá wa sọ̀rọ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé kókò rọ̀sùn lè wà lọ́sẹ̀ náà lé àárí kọ́ ní last week lónìí náà àárí bá dákẹ́ ìfẹ́ àmọ́ kéèké àárí bẹ́ẹ̀ yálà ọmọ àti àdúgbò sọmọ tẹ táwa ní ìyá kéèké táwọn ọmọ kéèké rí wá rí ẹni tí ó táwọn kéèké máa ti ee abu abu abu abu sọmọ kéèké àwọn ọmọ ọmọ jẹun tó yẹ pé ọmọ kékèké wọn ò lè lọ wá kọ́ tí ọmọ bá ní problem tí ò bá ti fi ìfẹ́ràn ti wà lẹ́kọ̀ọ́ lè sọ̀rọ̀ ó lọ́mọ kan lọ lé lọ́mọ tí ò ní bí mọ́ rẹ̀ kọ̀ǹtì tí ń pè ọmọ yóò lọ́kọ̀ bàbá rẹ̀ kílóbà bàbá yóò fi ìfẹ́ràn sí tí wọ́n á pa ọmọ wọn bàjẹ́ wà sí kíni bí ó ti ọ́ wọn ti bá ìdílé ìgbóná ńlá ni à kó gbọ́ ọ fọ́ọ̀.

wá wa, wọn lé lórí ọ́n olùdókòtò wọn ẹnu ẹ̀rọ ayé kẹ̀kẹ́ ìwé ìwé kàkiri wá tuntun alẹ́ rẹ̀ ayé alẹ́ òní òní ló sọ ọ́n ní àbá alẹ́ òfẹ́ para wà láì náà ó ń tí ọlọ́run kúra fún ọlọ́run wà láì náà wọlé ó ló fẹ́ para wọn bóyá kí ló lò the next thing ti báyà ń kó mọ́sáájú báyìí níta kó lè má bàa kírun báyà lọ́sọ̀tún tó lò so ẹni tó fẹ́ sa burú fúnra rẹ̀ yóò ti kọ́ ọmọ rẹ̀ lónìí ẹ̀mí tó kọ́ bá ti rí ìṣe sí ọmọ yálà ọmọ rẹ̀ àti ìṣọmọ rẹ̀ tó mọ́ ti fẹ́ràn sáwọn ọmọ so that yóò lè free láti sọ ẹni tè wọ́n tí wọ́n fẹ́ pa yóò fún fẹ́ pa mi ó wá kú ìmọ̀ràn gọ́fùn tó tọ́ bá ti rí ọmọ bọ́yọ̀ ọmọ rẹ̀ ní àbọ̀mọ ọlọ́mọ tó fajúro pé kíkúrò sí ọ pé kíkúrò sí ọ kéèyàn bá a tó tí alẹ́ sọ̀rọ̀ bá wà rẹ̀ sẹ́lá pé ó ní bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àwọn ọmọ kéékèèké á sì níbi ọ̀rọ̀ àlejò máa dídí àtúnlẹ̀ yíyá bí ti ń sọ ojú ọmọ rẹ̀. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ ẹbí àwọn àdìsá ààrẹ àti àtúmọ̀ àmúlò àtìsá ìgbésọ àtìlẹ́ wà ní kìíyà àní àwa ẹ̀sìn àní àní màá fi yá sí. a ti pé a ń kọ́ ní àwọn ẹ̀kọ́ rẹ̀ pé ká máa pa ọmọ aláṣẹ ká máa tẹ̀ láti ọlọ́run kí ẹni táyà àbáwọn ti di ìtẹ̀ láti ọlọ́run ìmọ̀ sí ọlọ́run káàlọ́ ní kọ́ àwọn ọmọ wa láti kékeré bákan náà wọ́n tún àkéèdàdàn tàbí ìṣùkárí ní ìtọ́gbà ọ̀pọ̀ ìṣọ̀nà kárí pé a gbin àkéèdà táwọn ọmọ kékeré wò bí wí ní two questions fún ìbéèrè ẹ̀rù ìgbà tí a mú lọ́rọ̀ wa ta ló dọ̀ ta ló fún ìlú jẹ ẹ ta ló jẹ lọ́rọ̀ jẹ èyí ń bí ọmọ ìlú ẹ̀ ta ló fún ìlú jẹ yà kúmọ̀ yọ yóò yọ pé lọ́ọ̀tì o yóò lọ pé ìwọ̀kọ́ ṣe ìwọ́pọ̀ ń fún lóúnjẹ o ẹ wo bí àdúrà láti kàmá ti tàbá jẹun tán alihamudulilayi àbáhámà ní àdá wàrọ̀ dàpọ̀ ní ìmí wẹ̀rí hàwọn mi ni wà lákùwà oúnjẹ tẹ́tẹ́ wa tẹ́lá tẹ́ wa ìjẹ́ tó lágbà tá a ṣe tá a ṣe tá a ṣe lágbà wú bàtà fún ta àjẹ ìtọ́nà àtúnṣe àwọn àti ọlọ́pàá ló wà lóúnjẹ o láì sí àlágbára tàbí kò sábò sọ́kòlò tàbí síbẹ̀ kò sábò nílé mi agbára tá a ní ìdánwò wa kò kó wà nínú ẹgbẹ́ ní ìlú ọjọ́ lójú wa bí lọ́wọ́ lórí ta lórí akára lọ́wọ́ ọlọ́run àbúrò ẹni tó rà àbúrò láyé so ọmọ òpèrè tí ò bá àti kọ́ mọ́ pé tí ò bá sáwọn òbí wọn láyé òun lè gbé ayé òun ló sì lè dá tó wọn dà táwọn nígbà òun sì lè dà lójú àwọn òbí wọn kò dà wọn bá láyé nígbà òun sì lè dà lẹ́yìn àwọn òbí wọn tó lọ bá wà láyé òun lè dà rẹ̀ so wúrà kọ́ àmì kágun tàfé sí ẹ̀mí àwọn ọmọ wa láti kékeré so pẹ̀lú gbọ́dọ̀ tó bá Ah, ọjọ́ ìjọ sọ́ba ìfàlàyé amọ̀tàlàyé wájú olùmọ̀rọ̀ wọlé màálì. tàbí ká sọ̀rọ̀ tẹ́lẹ̀ yàtò àlàmúlá yìí ká kọ́ àwọn alẹ́ kọ́ tàwọn mọ́kù olókù olóyè nìkan. tẹ́lẹ̀ àti nǹkan tí wọ́n bí àtọ ìyá àti ìyàwó àtọkọ tí wọ́n ti wọ́n jáde kó lè kó lọ kó tí bá ti fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àti ìsìlámíyà fáwọn ọmọ tàbẹ́ kọ́ tí ò ní jáde ibi kí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́. wájibul murabbi wal murabba wájibul murabbi wal mu'allim ẹni tá a ní ẹni tí ń tẹ́ níyàn kí n kọ́ ẹ̀rẹ́ kọ̀ yẹn pé wọ́n yẹ kí n kọ́ sí ọwọ́ wal mu'allim abẹ́ tí ń kọ́ ẹni yẹn ní ìwé àbíkọ́ ní òbí tó fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ yẹn lò ibi kọ́ ọmọ rẹ fẹ́ kẹ́kọ̀ọ́ kókó ní kàtó pẹ̀lú ẹ̀kọ́ tó ọmọ yẹn tó lẹ́kọ̀ọ́ pọ̀ wá lónìí ṣé mi táwọn fáwọn wa ẹ̀kọ́ táwọn fọ́n ta ntako ilé ẹ̀kọ́ náà wọn lọ wà láìra àbí ntako kí ní sọ́jà ẹ̀fẹ́ táwọn ọmọ ti sọ fọ́ lónìí tó bá ń wọ ẹgbẹ́ òbí lọ jẹ́ ọ̀sìjà fa ọ̀jẹ́ kìíní kan nínú àwọn ọ̀sẹ̀ kíkan bẹ àdámọ́ ni ọmọ máa ń bèèrè lórí olùkọ́ ọmọ níbi ìbèrè olùkọ́ dáadáa ọmọ níbi ìbèrè olùkọ́ tí bàbá bá jẹ́ pòfẹ́sọ̀ nínú mathematics tí olùkọ́ tó wá ní mc nínú máàlì rẹ̀ olùkọ́ wá ní two plus two three kẹ̀kọ́ ó ti gbé gbájú tọ́gbà dé lọ́wọ́ bá dé wọ́n ní two plus two ọmọ akọ̀dé àbáwọn ní two plus two ọmọ wa ní three àbáwọn ní ọ̀nà òwe táyà ọ̀nà òwe àbáwọn ní four olódo ni yí ẹ̀ ń fi bàbá rẹ̀ sílẹ̀ kò fẹ́ sọ̀rọ̀ ní wọ́n bàbá àwọn ọ̀gbẹ́ ta lọ́dọ̀ fọ́ọ̀lì the next thing tọ́mọ́ sọ pé ṣé àwọn ọ̀gbẹ́ ta ẹ̀wọ̀n ọ̀gbẹ́ ta ti wà ní ṣe mọ̀ ta ti wà ní torí ọmọ òun mọ̀ pòlítà bàbá rẹ̀ pé à mo fẹ́ bàbá rẹ̀ nu máa ti ó bì í pé ọ̀gá òun mọ̀ ìdí mọ̀ sọ yìí wá àdámọ́ni ọmọ máa ń bì í lòlù bọ́ bẹ́ẹ̀ ní bọ́ọ̀sà bẹ́ẹ̀ lọ́la pa wà lára tí tó bá rọ́ bídíà tó wọlé rí kọ́ nínú yóò dá kọ́ bídíà ní à lẹ́yìn kí n ká kú ẹ̀ ń tẹ̀ bọ́lábọ́lá àbára tẹ́tẹ́ ó jáde níbi sọ wọ́n gbọ́ra wá bí wèrè agbára kọ́ra ẹ̀rọ ẹgbẹ́ ìdílé ẹ̀rọ ẹgbẹ́ ìdílé ẹ̀rọ ẹgbẹ́ ìdílé ó jọ àdàpọ̀ jọ àdà ó ti lọ àdà ó sòkò tí bá jẹ́ sọ pé tẹ́lẹ̀ yàtò ìdàmíyà ẹ̀rọ nínú fún ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ ló ní agbára tó tó wà òkè bọ̀dé ó ni kéwù ni àbí ẹ̀kọ́ sẹ́nà ní agbọ̀rọ̀ owó ibi tí a fẹ́ fi àwọn ẹ̀rẹ́ ní kámọ́lá wa kọ́ńtì káàkiri àdéhùn ọ̀sẹ̀ kọ́ńtì láti rí láti owó ara inú òun náà wà máa ń pàdé bẹ́ẹ̀ ní àti kéyìí bá máa yẹ kó lùmọ̀rọ̀ yẹ kó lùmọ̀rọ̀ fà. ẹni tí máa ń tọ́jú yàn ẹni tí máa ń rí yàn bẹ́ẹ̀ nìyẹn bá ti rí bẹ́ẹ̀ ní ẹni tí ń rí ìyẹn gbọ́dọ̀ kí o ti àyàrá tó láwùjọ ojúṣe àwọn méjèèjì àti wáyé ní ọdún mẹ́jọ ọsọrọ lọ́wọ́ àbí àmàlẹ wà láàyè wà láàyè ọsẹlẹ. kí yàtọ̀ fi àdúgbò yìí lẹ̀ ó ní iṣẹ́ kan tó ń di àjò náà ní mail tó lè lẹ́nu tó kiri àbí mail tó kiri tó lè di bọ́lá tí ìṣẹ́ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ jẹ́. عبد الله بن مسعود